wọ́n rántí pé wọ́n sọ ọ́. ẹ dákun jẹ́ mọ́ mo fẹ́ bí yín léèrè níjọ́ mo ti ń ṣe halkom bíi Haji Ismail ẹ bá díẹ̀ nù pilẹ̀ baba imam ẹ bá pilẹ̀ halkọ yìí àjọ bẹ̀rẹ̀ ni Abu Imran àjọ bẹ̀rẹ̀ ni ẹ̀yin mẹ́ta àwọn dami lójú àwọn mẹ́rin tó kún bẹ́ẹ̀ tó jù mí ọ̀dọ́dọ̀ wọn ṣé mo fi gbà kan sọ fún yín pé ẹ máa kúnlẹ̀ fún yẹn rí ẹ dákun ẹ sọ níjọ́ mo ti bẹ̀rẹ̀ halkọ tó fi dùn ní ìkúnlẹ̀ ní kí ni máa pè é ṣé mo change sign lórí ẹ̀ rí ẹ lọ wo fídíò ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹ lọ wo eighteen years ẹ bá ń bẹ̀ náà tẹ bá rí kan lè play tí wọ́n bá ń wo àwọn àwà tí ọjọ́ ń tẹ̀ ń retí níwà rẹ ni kì í ṣe wá bú o tí wọ́n bá ní ta káwọn nù dáadáa ẹ jẹ́ wọ́n ṣe o ẹ jẹ́ wọ́n ṣe o torí kí wọ́n lè jẹ́ ni ọlọ́run kí wọ́n lè jẹ́ lẹ́sìn táyé wọn da tálíkì àwọn wọn da lẹ́sìn wọn wá bí torí sábà pé òbí kan wá fẹjọ́ sùn mí jóni ọlọ́mọ àwọn ọ̀dọ́ balẹ̀ fún ma mo níbẹ̀ ni àwa lẹ́ni ọmọdé balẹ̀ mọ́ ọ̀gáwọ́ òkúlẹ̀ àwọn oníbẹ̀ ni ìkúlẹ̀ òsínú Islam àwọn ọmọ yín dẹ̀ ń wò yìí àfáà ni o bí wọ́n sì ti ń balọ̀ yìí gbogbo tọ́lọ̀ wíta nẹ́bi wí ni wọ́n fẹ́ máa ṣe o máa gbà pé tí wọ́n bá sọ fún yín pọ́lọ̀ ń wí ànábì wí mi ẹ ti ká wọn rè é gbà pé sí ọlọ́run tó jẹ́ fún yín nu ẹ má takò wọn ẹ má ní wọn la ìtẹ kówó rẹ gbìyànjú kẹ rí kẹ má wọ bọ́ọ̀lù àwọn òtìrí dáadáa ọ̀rọ̀ kúnlẹ̀ kíyàn ìdọ̀bálẹ̀ kò sínú Islam wáyé o ọ̀rọ̀ tí ń sọ yìí ọ̀rọ̀ tí ń sọ yìí kèésì ọ̀rọ̀ Imran Abdulmajid ẹlẹ́hàá rárá ọ̀rọ̀ ọlọ́run ọba àlekè ọlọ́tọ́dá gbogbo ayé ọ̀rọ̀ anabi wa muhammad tí wọ́n rán sí gbogbo ayé ọ̀rọ̀ gbogbo àfẹ́sìn ayé ni ọ̀dà ìní mú bónbazì ẹlẹgbẹ́ torí pé mo kẹ́ Saudi ni ìní mú fèmínú ẹlẹgbẹ́ torí kọjá fà súnà ni kọ́nà ìní mú sẹ́wọ̀lì azíàrí ẹlẹgbẹ́ masari ni ìní máwọn àfà Imam Musawi ní Libya ìní mú ẹjẹ mú àfà wa Nàìjíríà Sheikh Adam kí ni àfà wa sọ nípa ọ̀rọ̀ kúnlẹ̀. Kila lè àfa wa sọ àfa ramani bá ń kà á. wòye káwé jáde lè hayọ. àfa wa ọlọ́mọba àsàlẹ́kùn kẹ́ wọn sheikh adam ọlọ́mọba àsàlẹ́kùn kẹ́ wọn sáré wọn ti da ọlọ́njẹ́ máa yẹ wọn sáré bí ọba yẹ yẹn sáré alikiamu ní yẹ ọlọ́njẹ́ sáré ọ̀yẹ wọn sheikh adam ní wọ́yẹ àkàwé mi ó ṣe fáwọn èèyàn mi. jáde ló máa lè hayọ. ó ní wọn ọmọ tí ń jẹ́ tìjú àwọn èèyàn mi ọmọ tí ń jẹ́ tìjú wọn àmọ́ tó máa tìjú. ṣé hatiman ni àbí hatiman àwọn afọ lóga mbẹ́ nbífa àwọn lóga lójó kó yìí fa àwọn dòkítọ́rù nu lóga rabiya tí a ń tó tira alárúbáwá ṣe àwọn ẹ̀jọ̀ kó yìí bọ́ọ̀ bá pẹ́ hatiman ká mọ̀ pé hatiman ni tọ́ọ̀ bá ní hatiman kí dókítà máa yanjú ẹ̀ fún wa. wàtàwọn fìyì kọ́tìmá wà bìtìlá. tá a bá wò láti pilẹ̀ nínú sẹ̀rí ọlọ́run tá a wò tẹ́bi tó parí sí nínú sẹ̀rí ọlọ́run wọn àmọ́ tó máa tìjú. ìtìjú dàrú mọ́ wọn lọ́wọ́ nínú sẹ̀rí ọlọ́run ìtìjú òye Yorùbá ṣé Ádámù ní sọ̀rọ̀ kì í ṣe mi o. wọ́n kẹ́lẹ́ akọ́dẹ̀ yá ìlú táwọn àdọ̀há. ṣé wákàtá kọ̀díjẹ́ ìlú tàwádù àn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn èèyàn ti máa túmọ̀ ìtẹríba ìtẹríba ò yé wọn ṣé adamu lọ sọ bẹ́ẹ̀ ó ní ìtẹríba ò àwọn èèyàn ẹ dákun bí ṣé adamu bá ń sọ pé àwọn èèyàn mi àwọn àwọn oníwìwù ọmọ ìlú wọn ṣé adamu ibo ló ti wá lọrin àtọ̀yọ́ Ọ̀yọ́ ṣé adamu ti wá lọrin o ìpìlẹ̀ ṣé adamu Ọ̀yọ́ ni Ọ̀yọ́ lọ́wọ́ àgbàdé tí bá wá ń pa àwọn èèyàn mi àwọn àwọn oníwìwù Yorùbá ni wíwù wọ́n lọ fi sojúde wàhíná. ọlọ́run èèyàn ń wọ́n wá gbà pé tí wọ́n ń pè ń tìjú fi sùjú dèn kó máa máa fẹ́rí kanlẹ̀ fún yàn wàhíná kó tún máa tẹ́ kọ̀kọ̀ báyìí tó wọ́n fẹ́ kíyàn kó máa tẹ̀ báyìí ni wọ́n ń pè ń tìjú. kúlẹ̀ ó jama ẹ b'an kuyi alihamudulila ẹ b'an dugba bẹẹ lẹ kansi ẹ b'an wubẹ bẹẹ lẹ kansi a b'a wa kí wulẹ de yẹ ma wulẹ sẹri àwọn Ọlọ́run lè pàbá mi púpọ̀. naam àwọn tó wà lálùkọ wà ń bí njọ mo ti bẹ̀rẹ̀ alùkọ tí wọ́n ń bẹ ń bí dòní ìmáàmù adékùnbí wà ń bí àbí mùránà wà ń bí ẹ̀rí wà ń bẹ̀ wọn náà àbá latina wà ń bẹ̀ bọ́dà ismail wà ń bẹ̀ ẹ dákun séjọ́ kan bẹ tí mo sọ fún yín lálùkọ rí pé